ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tẹ́ láǹfààní láti máa wo tẹlifíṣàn Orísun ìròyìn mẹ́wàá ló ń di ti ojú ìwòran yín ṣògo rẹnì kejì Abíọ́nà ló ń tọ́kún ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹẹsẹ. ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti tẹ àwọn afurasí ọ̀daràn mẹ́ta kan tí wọ́n ṣe ikú pa ayálégbé wọn pẹ̀lú àáké ní Èkó ní agbègbè Máfolúkù àwọn ọlọ́pàá ní ọwọ́ wọn ti tẹ ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Habib Ọláparí àti àbúrò rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Rilwan àti ọ̀kan nínú àwọn alábàágbé rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Peter nítorí tí wọ́n ṣe kú pa alábàágbé wọn ẹni tí orúkọ tirẹ̀ pẹ̀lú ń jẹ́ Táíwò Ẹlúyẹmí ní iwájú ọmọ rẹ̀ ọkùnrin àwọn ọ̀daràn yìí ni wọ́n ṣe ìjàmbá yìí ní ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ọdún yìí ní ilé olóògbé náà tí ó ń jẹ́ Táíwò ní Táíwò Street ní máfolúkù oṣòdì olóògbé Táíwò ni wọ́n sọ wípé ó ti ń ṣe àròyé fún àwọn ọ̀daràn yìí ní ọjọ́ ayé rẹ̀ láti dẹ́kun oríṣiríṣi àwọn ọ̀rẹ́ ọlọ́kan òjọ̀kan tí wọ́n máa ń kó wá sínú ilé wọn láti wá wo ẹ̀rọ móhùnmáwòrán tẹlifíṣàn àríyànjiyàn yìí ni wọ́n sọ wípé ó wáyé láàrin olóògbé yìí àti àwọn ọ̀daràn náà tí wọ́n sì bá wọn yanjú ọ̀rọ̀ yìí ní tùbínùbí tí wọ́n parí rẹ̀ síbẹ̀ àmọ́ tí wọ́n sọ wípé kò tán nínú àwọn ọ̀daràn Habib àti àwọn ọ̀daràn ẹgbẹ́ rẹ̀ èyí tí wọ́n mú kí wọ́n ṣá olóògbé Táíwò ní àképa ẹlẹ́rìí kan tí ọ̀rọ̀ ṣojú rẹ̀ sọ wípé àwọn afurasí ọ̀daràn yìí ni wọ́n kọ́kọ́ ṣe bí ẹni wípé wọ́n ń bá ara wọn jà tí olóògbé Táíwò sì sá jáde láti parí rẹ̀ tí wọ́n sì sọ wípé wọ́n fi èyí lo àǹfààní náà fi ṣá olóògbé ọ̀hún ní àáké wọ́n sọ wípé olóògbé náà ni ó pàdánù ẹ̀jẹ̀ púpọ̀ tí ó sì fi ara pa lẹ́yìn èyí léyìí ní ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ti àwọn afurasí yìí tí wọ́n sì tún kó wọn lọ sí àgọ́ àwọn ọlọ́pàá eléyìí tí ó jẹ́ SCID láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kí wọ́n tó tì wọ́n sí iwájú ilé ẹjọ́ ìjọba ìpínlẹ̀ Niger ti kẹ́dùn ìpapòdà ọ̀jọ̀gbọ́n pàtàkì kan ẹni tí ó papòdà sí ọwọ́ àrùn COVID-19 lẹ́yìn ìgbà tí ó ṣe àárẹ̀ ọjọ́ díẹ̀ ọ̀jọ̀gbọ́n ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde tó wá láti ọ̀dọ̀ alukoro sí gómìnà Abubakar Sanni eléyìí tó ń jẹ́ Bello Àgàlẹ̀ ó sọ wípé ó jí ọ̀jọ̀gbọ́n tó kẹ́kọ̀ọ́ gboyè lórí ìtọ́jú àwọn ẹranko ìyẹn veterinary medicine eléyìí tó ń ṣiṣẹ́ ní fásitì Usman Danfodio University ti ń bẹ ní Niger gómìnà Sanni ṣàlàyé wípé báyìí ènìyàn mẹ́wàá ló ti ní àrùn kòrónà nínú ẹ̀jẹ̀ méjìlénígba two hundred and two tí wọ́n fi ránṣẹ́ fún àyẹ̀wò ó wá ń gbàdúrà wípé kí olódùmarè kó tẹ́ ọ̀jọ̀gbọ́n náà sí afẹ́fẹ́ rere kí ọ̀jọ̀gbọ́n àgàlè tó papòdà ó ní ààrẹ àwọn dókítà tó mọ̀ nípa ìtọ́jú àwọn ẹranko ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn Nigeria Veterinary Medical Association NVMA ó sì jẹ́ olórí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní ifásitì Usmanu Danfodio tó ń bẹ ní Niger àjọ kan tí kò rọ̀gbọ̀kú lé ìjọba tó ń jẹ́ Jaiz Foundation ti pèsè oúnjẹ àti ohun ìrànlọ́wọ́ eléyìí tí ó tó mílíọ̀nù mẹ́ta náírà fún àwọn ènìyàn ní ìlú Àbújá láti mú ìdẹ̀rùn bá wọn lásìkò eléyìí tí a mọ̀ sí àrùn kòrónà tó ń jà kiri ilẹ̀ eléyìí ni àjọ ọ̀hún sọ wípé ó jẹ́ o ara ojúṣe àwọn láti dín ìnira kù fún àwọn mẹ̀kúnnù ní ìlú Àbújá àwọn oúnjẹ náà ni wọ́n fà lé ikọ̀ tó rí sí pínpín oúnjẹ ìrànwọ́ fún àwọn ará ìlú lásìkò àrùn COVID-19 lọ́wọ́ olùdarí àjọ Jaiz Foundation ọ̀mọ̀wé abdullahi suhaib ló darí ikọ̀ rẹ̀ lọ sí ọ́fíìsì mínísítà fún ìlú àbújá malam muhammed musa bello àpò ìrẹsì kéékèèké oníwọ̀n kìlógíráàmù mẹ́wàá ọ̀ọ́dúnrún páálí sùpàgẹ́tì ọ̀ọ́dúnrún ohun èlò ìsebẹ̀ páálí mẹ́ẹ̀ẹ́dógún òróró lítà páálí mẹ́ẹ̀ẹ́dógún àti àwọn ọṣẹ oníyẹ̀fun fún àwọn ọmọ àdọ́ta ni wọ́n fà lé mínísítà náà lọ́wọ́ nílùú àbújá ọ̀mọ̀wé suhaibu tó ṣojú alága ìgbìmọ̀ aláṣẹ Jazz Foundation ìyẹn Malam Adamu Bello sọ wípé àánú àwọn mẹ̀kúnnù ló ṣe àwọn tírú ìgbésẹ̀ bẹ́ẹ̀ fi wáyé suhaibu sọ wípé òun nígbàgbọ́ wípé mínísítà náà yóò pín oúnjẹ ọ̀hún fún àwọn tó nílò rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ kò tán síbẹ̀ mínísítà kékeré fún ìlú Àbújá ọ̀mọ̀wé ramatu tijani aliyu tó kí wọn káàbọ̀ lórúkọ mínísítà fún ìlú àbújá malam muhammadu musa bello dúpẹ́ gidi lọ́wọ́ wọn ó sì ṣèlérí pé àwọn yóò pín àwọn oúnjẹ yìí fún àwọn ènìyàn tí wọ́n nílò rẹ̀ bó ti tọ́ àti bó ṣe yẹ àwọn ènìyàn ní agbègbè kan ní ìpínlẹ̀ Kwara ti rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà àti àwọn olùṣèjọba gbogbo láti bójú àánú wò wọ́n lórí pípèsè omi tó ṣe é mu fún wọn ní abúlé wọn ẹ jẹ́ kí a gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí láti ọ̀dọ̀ aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun Dan Sharafa tí ó ní àkúnrẹ́rẹ́ eléyìí lọ́wọ́ ìpè ti lọ sọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Kwara látọ̀dọ̀ àwọn ìletò kan wípé kí n ó ṣàánú látàrí ọ̀rọ̀ omi tó ṣe é bùmúbù ẹ̀ nínú ìlú ọ̀hún. wàá rí ìṣó àwọn àdìgún wàá fún ọ̀dà. àwọn ènìyàn ìletò aládẹ̀rẹ̀ ọdẹ ní ìjọba ìbílẹ̀ àṣà nípínlẹ̀ Kwara ni wọ́n ké tò látàrí ọ̀nà tí wọ́n ń gbà mumi nínú ìlú ọ̀hún wọ́n fi kún wípé omi ẹ̀rọ wàmí ń wà ẹyọ kan oṣù tí ń bẹ nínú ìlú ọ̀hún ó dà gẹ́gẹ́ bí itọ́ nínú omi àgbàrá ni eléyìí tí ò ràn nǹkan kan fáwọn aráàlú ìjà ojoojúmọ́ tó ń ti kúùkù àlùyọ lápá ni wọ́n máa ń fi ọ̀rọ̀ pípọn omi ṣe nínú ìlú aládẹ̀rẹ̀ ọdẹ nípínlẹ̀ Kwara. wàyí o ẹni tí í ṣe igbákejì mọ́gàjì ìlú ọ̀hún ṣàìdù àtàndá ó ṣàlàyé pé ó ti lé ní ọgbọ̀n ọdún tí ìyà omi àti iná títí ń jẹ wọ́n nínú ìlú náà ẹ gbọ́ bí wọ́n ti wí. omi yìí jẹ́ láti di ọ̀pọ̀ ọdún ní dààmú wa mo rìn rìn rìn mo di ìgbò kọ̀ọ̀rán nígbà tó wá di lọ́dún ìdíyà tó ní gọ́fìnà yìí tí ó jẹ́ iye ọmọ lọ́rùn mo tún kọ́ àwọn ìyá tó dìgbò àwa tún retí àretí àrí lófin ìgbà sáwa ṣe wàhálà wa mú mi pẹ̀lú ewúrẹ́ pẹ̀lú ẹ̀rọ tí wàá fún mi òpó nátẹ́rì ti dé ní ọgbọ̀n ọdún sàlìmánù sẹ́nitọ́ olóòrù tó ní àti tanná ah, nígbà pẹ́lú olùsíwá fún ọ̀tanná mọ́ wọ́n dé yìí wọ́n lé àtanná sàlìmánù sẹ́nitọ́ ńlọrin oko bàbá rẹ̀ ní. nígbà tá àyà tó mi yé wá ti à ń dààmú wa púpọ̀ bí bàbá tiẹ̀ rí náà tá a máa mú mi àwọn èèyàn wa ti wá ń kó lọ lájú díẹ̀ díẹ̀ ẹ bá yájú ilé tó wà ńlá ojú ní ìṣèlú aládẹ́rẹ̀ ó ti tó méjìdínlógún báyìí èmi gá ti fẹ́ kó lọ n ò rí bàbá filẹ̀ ni síwájú sí i ọ̀gbẹ́ni muritala wahab ó fàlàyé kún wípé omi odò eléyìí tí wọ́n rí pọnmu nínú ìlú ọ̀hún àwọn àti màálùú tó yẹ máwọn ẹranko míì ni wọ́n ń jọ ń fomi ọ̀hún ṣawẹ́wà bí wọ́n bá fẹ́ pọn ẹgbàláyé lẹ́nu rẹ̀. ọ̀pọ̀ torí pé bó ṣe wà yìí bí màálùú bá mọ tán tájá mọ tán ni làwọn èèyàn tó ń rí mọ báyìí à ń pin àtẹranko ni odò téèyàn báyẹn ti ń pín pẹ̀lú ẹranko èèyàn ò nírun kọ́lọ̀ wọn gba àwẹ̀ wa ni torí àwẹ̀ téèyàn fi febi panú tí òró mi mu ṣé ọ́ dájú pé ọlọ́run gbà bá báwọn kọ́lọ̀ wọn ṣàánú wa ni o kíjọba náà ṣàánú wa. láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Dáńsàràfà fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà aṣòfin kan ṣoṣo tó jẹ́ ọmọ ẹ̀yà Ìgbò ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ìyẹn Jude Ìdímogun òun ni wọ́n ti fi ṣe olórí gbogbo àwọn ẹ̀yà Ìgbò tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Èkó Ìdímògùn tó jẹ́ alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tó ń rí sí ọ̀rọ̀ ìṣòwò jèrè ìyẹn wealth creation nínú ilé ìgbìmọ̀ asòfin Èkó ní gbogbo àwọn ọba Ìgbò ìyẹn Eze Ndigbo ní ìpínlẹ̀ náà ti pawọ́pọ̀ fọwọ́ sí ní ilé ìpàdé ẹgbẹ́ APC ìpínlẹ̀ náà tó wà ní ìlú Sùúrùlérè aṣòfin tó ń ṣojú ẹkùn Ọ̀ṣọ́dì sọ̀lọ̀ ó ní nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ṣàlàyé wípé àwọn Ohanaeze gbàgbọ́ wípé àwọn ẹ̀tọ́ tó tọ́ sí ẹ̀yà Ìgbò ní ìpínlẹ̀ Èkó ní kò tí ì máa tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n wá sọ wípé ìgbàgbọ́ tí wọ́n ní nínú rẹ̀ bí òun ti ní ìtẹ̀síwájú àwọn Ìgbò lọ́kàn ló jẹ́ kí wọ́n panupọ̀ yàn án kò ṣàì fi àìdùnnú rẹ̀ hàn lórí ìkópa àwọn Ìgbò nínú ìdìbò eléyìí tó máa ń wáyé ní ìpínlẹ̀ Èkó bí ó ṣe sọ wípé kò fẹ́ẹ̀ ṣe èyí tó dára tó ìdímògùn tún sọ wípé àwọn tó jẹ́ aṣíwájú àwọn ìgbò nínú ètò òṣèlú ìpínlẹ̀ èkó ti já wọn kulẹ̀ nínú eléyìí àwọn ọ̀hánèzè ìdìgbò kò sì sí bẹ́ẹ̀ ni wọn kò sì ní ìgbàgbọ́ mọ́ nínú wọn ìdí sì nìyí tí wọ́n fi yan òun sí ipò náà ó wà ní lọ́wọ́ yìí tí òun ti ń gbé àṣẹ olórí àwọn ènìyàn náà nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ èkó tí wọ́n sì ti gbé ilé òun lọ́wọ́